téèyàn sì ìyàwó fẹ́ eh, eh. téèyàn ó fi wá lọ fẹ́ ọ̀tá rẹ̀ níyàwó tọkọ ó mọ wá kanwọ́ ìyàwó tí ìyàwó mọ kanwọ́ ọkọ eh, ṣe rí i pé ẹwọ ogun tó tẹ̀lé wá láti ilé baba ogun ìdílé bàbá ènìyàn ogun abínibí ogun ẹ̀jẹ̀ níní òun ló lé nínú ayé ẹ̀dá tí àwọn ilé èèyàn tí wọn ò bá fìyàn tọrọ kò sí babẹni tó lè ríyàn mú kò sí babẹni ó lè ríyàn mú torí pé wọn lọ bèrè rẹ̀ nílé ṣe rí àwọn pé lágbájá mú mi tàbẹ́dún mu yẹn wọ́n ò dédìí lé èèyàn wọ́n béèrè o. owó làwọn lò alájà owó làwọn àwọn àwọn baba ńlá baba máa fi ń pa pé ẹ̀yìn kùlé lọ̀tá wà. ilé la ṣe bí ń gbé. Eh, eh. wọ́n ní bí ikú ilé ọ̀bá sì pààyàn. tòde ò lè pààyàn ilé lèèyàn ti ń kú wá. Eh. adìyẹ tẹ̀ ń wò yẹn àti àparò ilé ni gbogbo wọn wà tẹ́lẹ̀ o. alájà ń kórìí dáadáa dé ẹ̀dá gbọ́ bá mi yọ̀ǹda nọ́mbà àbánisọ̀rọ̀ yín mà. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. mọ́tẹ̀ sí káwọn èèyàn máa ṣẹ́ ètò yìí. ẹ máa ṣí ààrẹ kẹ̀dẹ̀ máa láìkí ẹ̀ ẹ rí i pé blessing bá wà lórí. èèyàn mẹ́rin àkọ́kọ́ tó bá ṣí ààrẹ yìí. mo ti promise pé màá bá yín wo nǹkan lọ́fẹ̀ẹ́. mọ́mì orú ogun tó wá ń jà yẹ̀yẹ́ ẹlòmíì rèé ogun ìdílé tẹ́ ẹ sọ yìí hmm ọmọ ológun ibẹ̀ máa ń fòṣẹ́lẹ̀ máa kú ni tí wọ́n bá ti pé forty years ẹlòmíì wòye pọ́ndrẹ́ǹdì ńlé wọn wòye pé fifty ńlé wọn ẹlòmíì pé sí ọmọ wọn wà á rí rada rada wọn ò ní owó ọ̀ka àbí bá wọn ń pa lórí mọ́mì wọn ò ní wọn ọjọ́ ọjọ́ rárá yóò wo jàǹkó. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ kí n kí yín lẹ́yìn ìtàn tẹ́mi fẹ́ sọ fún yín báyìí adìyẹ àti àparò ìkankan náà ni wọ́n ilé ni wọ́n jọ wà tẹ́lẹ̀ o ilé ni adìẹ àtàparò jọ wà wọ́n jọ jẹun papọ̀ ni. ìgbà tí adìyẹ bímọ ó pe ìgbà tí àparò bímọ ó pe adìyẹ àparò lòun lọ́mọ gbénugbó kí adìyẹ mọ gbélé ó wá pe ìdí táparò òfin wálé mọ́ ni mo fẹ́ sọ fún yín tó fi ń gbé oko hmm. ó wá pe adìyẹ kó wá bá ń wo ọmọ kó wá bá ń wo ọmọ òun adìyẹ wá lọ bẹ̀ bákan lọmọ àparò àtàparò wọ́n jọra wọn. Hmm ìgbà tí àparò náà wá wálé kó náà wá kíkejì ń orí dúdú hmm. orí funfun orí àyìnrín orí oríṣiríṣi kọ́lọ̀ níbẹ̀ ó wá ní wá kí ló dé tó bímọ ju ara rẹ mọ́ tó wá jẹ́ pé oríṣiríṣi ẹ̀yàkẹyà lọ bí ó ní sọ ọmọ pé ilé la èrè wà kò sí lóko. kábíyèsí elédùnmarè. ẹ̀ǹkùlé lọ̀ká wà inú ilé la ṣe bí kábíyèsí elédùnmarè. ilé náà ni wọ́n ti ṣe adìyẹ. Hmm àparò tó wà lóko bákan náà lòun àtọmọ rẹ̀ kọlọ hmm. wọn ara wọn bá kó bá bímọ lóòjọ́ bákan náà kọlọ wọn ó ṣe hmm. ìdí tí ò fi wá sílé wá kí adìyẹ mọ́lẹ̀ pé ó ní wálé mọ́ o ò ní wálé mọ́ wọn ò kùdẹ̀ pa òun àwọn tó sọ ẹ́ dìdàkudà báyìí tó fi bí ẹ̀yà mẹ́yà inú wọn ò konú inú yín ò ti konú mọ́ èmi ò wálé mọ́ o èmi ò wálé mọ́ bàbá mo fi ń gboko kábíyèsí Elédùmarè gbogbo wọn tó ń gbọ́ mi lénìí ogun tó wù kó máa jà ẹ́ láti ìdílé láti inú ẹbí látọ̀dọ̀ ọ̀rẹ́ látàdúgbò ibi tó wà ìṣẹ̀dá ẹ̀ á kó ẹ̀yìn. àṣèdùmarè àṣèdùmarè orí tó gbé wá sáyé tí ò sí ẹni tó wà ń bẹ̀ gbà tí alámọ̀mọ́ rí ẹ ìṣẹ̀dá tó gbé wá sáyé tí ò sẹ́ni tó wà ń bẹ̀ gbà tí elédùn àdá orí ẹ ìṣẹ̀dá ẹ kò ní gbàbọ̀ dé lẹ́yìn àṣèdùmarè gbogbo ibi tó gún ti máa jà ẹ́ tí ò jẹ́ kó rọ́wọ́ mú tí gbogbo àwọn tó kù ẹ níwèé ìgbèlú tí wò wá rí gbà tó wá ń bá láyé fọwọ́ tì bóyá ogun ilé ìyá ni bóyá ogun ilé bàbá ni bóyá ogun ẹ̀rín ọ̀rẹ́ ni bóyá ogun àdúgbò ni gbogbo ibikíbi tó gun ti máa jà ẹ́ tí ò jẹ́ kó orí tiẹ̀ lò lénìí látòní lọ mo pàṣẹ fún wọn àṣẹ tí wọ́n fi rán mi torí àṣẹ tá a fọ́ ká lọ ká fi ń ṣòro àṣẹ tá a fẹ́rẹ̀ lórí náà fi ń ṣòro àṣẹ tí wọ́n fún ilé ìlú fi pàṣẹ ìtura sínú ayé wàá gbàgbé ìgbéǹgbé ẹ̀ lọ. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè mọ́mí ìkórìtà tá a wá dé ìbí tẹ mẹ́nubà yẹn ló jẹ́ nǹkan fẹ́ lọ síbi iléeṣẹ́ báyìí mo fẹ́ kọ́ àwọn èèyàn wa ní nàìjíríà wàá gbé àwòrán ohun tí è ṣe tiwọn kódà àwọn tiẹ̀ síjú wọn débi pé wọn ò níyè tí wọ́n fi padà wá sí nàìjíríà bẹ́ẹ̀ bá wà ń koríta bẹ́ẹ̀ sọ́nà àbáyọ wà. ọ̀nà àbáyọ wà ṣé òwe tí mo wá pa àtìtàn tí mo sọ bẹ́ẹ̀ kan ṣé arèrè wà lóko kò sí lóko ilé ló wà ọ̀pàpọ̀ mọ́ra wọn àwọn ará ilé náà ni òjò jẹ́ nǹkan kan. ọbẹ̀ ìpa wọn lẹ̀ ń sọ̀rọ̀ bá. àwọn náà ni wọ́n ṣe mọ́ ọ̀hún eh, eh. eh, gbogbo ẹ̀dá tó bá ń ba lọ́hún gbogbo ẹ̀dá tó bá ń ṣerú ẹ̀ ká jẹ́ ká bẹ̀rù kí ni ká bẹ̀rù àtúbọ̀tán ká sì bẹ̀rù àtúbọ̀tán nǹkan tí ò bá ṣe tiẹ̀ tó bá gbà sọ́wọ́ kò lè yú ẹ o kò lè yú o kò lè yú ẹ o eh, eh. àpò ẹ àpò yẹn máa padà jòdànù o yóò padà jòdànù yóò padà jòdànù ọlọ́run náà sọ pé òun ò fábòsí eh, ẹni tó ṣàbòsí fún tí ò bá ti sùn tó ń ronú kó ìwọ tó ṣàbòsí fún yàn tó wá rò pé òun sùn ọlọ́run wò ẹ o hmm. ẹni tó ń tu owó jọ tó ní kó bá òun fi kọ́ lé tó wá rí ẹ tó fẹ̀mí tán ẹ tó sọ ẹ́ dé èèyàn pàtàkì hmm. tó ń ṣe wàhálà níbẹ̀ wọ́n ń ṣe wàhálà bẹ́ẹ̀ yẹn àwọn hmm. náà sùn hmm. ẹlòmíì ọlọ́run ló mọ yẹ yago wákàtí wákàtí tó lọ fi ń ṣiṣẹ́ láti ibi iṣẹ́ kan síbòmíì ni ó wá pe owó yẹn jọ wá fún ẹ ìwọ wá gba owó yẹn ò wá fún ṣé láìsí pé èèyàn kankan sọ̀rọ̀ ṣọlọ́run ọba sùn ọlọ́run ò sùn irú mọ́lẹ̀ ò sùn alájà bẹ́ẹ̀ bá wà ń koríta bẹ́ẹ̀ ká tiẹ̀ fi tàdúrà pé ọlọ́run ọ̀dà yẹn èyí ò tí ẹlòmíì ò ti wọnú sàárè o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ó pin ọlọ́run ó pin téèyàn ò gbégbèsè yọkẹ́ fi irun dúdú wọnú sàárè kò sì ní gbogbo ògbó ẹ̀ alájà bẹ́ẹ̀ bá wà ń kórìíta bẹ́ẹ̀ sọ́nà àbáyọ wà fún tí ó fi gba nǹkan rẹ̀ padà. ọ̀nà àbáyọ wà gbogbo ẹ̀ náà láti sọ papọ̀ ṣàwárí ara rẹ kó bà lè jẹ́ nìyàn. kó pè yín lẹ́yìn ètò nọ́mbà wo gan lọ́wọ́ ilé ìwòsàn bí lẹ́yìn máa. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. alájà àwọn tó ń jẹun lójú oorun hmm. àwọn tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlérí ẹlòmíì stroke ní tiẹ̀ ẹlòmíì bá pọ́njú pọ́tọ̀ níwọ̀n tiẹ̀ rí wọn ti ń ṣe ẹlòmíì wọ́n kàn wá ah, kẹ́kẹ́ rìn káàkiri àgọ́ ara mi ẹlòmíì rèé egbò àdáàjì náà ni ẹlòmíì rèé kò tiẹ̀ lè tàtẹ̀kẹlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ obìnrin míì tún wá rèé alájà wọn ò ní sọ ròrò ni o ẹ̀dá lélẹ́yìí ni o kò jóyún ó dúró èmi sì mọ̀ pé kò sí ohun tọ́lọ́run ò lè ṣe àwo funfun ni ti yín lóòótọ́ kì í ṣàwo dúdú mọ́mí irúfẹ́ àwọn èèyàn báyìí ṣé wọ́n lè rọ́ ní àbáyọ tí wọ́n bá pè yín mà. pẹ̀lú ògùn ọlọ́run ìwọ tí irú nǹkan tán sọ̀kalẹ̀ ẹ bá ń ṣe ẹlòmíràn ti wà nílé ọkọ láì mọye ọdún kò gbọ́ pá débi pé yóò gbọ́ po àìsàn tó ń ṣe bóyá sọmúrèrò yẹn nìkan ni ìwọ tó o bá gbọ́ kódà ìfẹ́ ṣàn ṣẹlòmíì tí kì í jẹ́ kó lóyún infection tó bá gbọ́ ètò yìí lè kí ni wọ́n pè infection mọ́mì infection jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń dààmú èèyàn àìsàn nínú ara ni hmm. tí èèyàn lè kó láti ilé ìgbọ̀nsẹ̀ láti ibikíbi látara ọkùnrin sóbìnrin wọn kò hmm. wọn kò látara ìbálòpọ̀ ó sì ń bẹ́ lòmíì wá látòdì ọ̀run ẹlòmíì ní látòdì ọ̀run tí ó sì kó níbì kankan ìwọ tíru eléyìí bá ń ṣẹlẹ̀ sí tó ń gbọ́ prógráàmù yìí lénìí má dákẹ́ pé alájà Kudirat omi alájù gbogbo eléyìí tó bá ń gbọ́ tó bá ń ṣe nínú gbogbo nǹkan tán kàkalẹ̀ o ti wá wà níbikíbi tó wù kó wà bí eré bí àwàdà kò ní kan dédé ta ẹ́ ṣùgbọ́n ò mọ bó ṣe jẹ́ o wá ń wò ó yóò lọ lónìí kò yọ ó lọ wá fún sáà ìjẹta lọ wá dákẹ́ síbẹ̀ òní yóò lọ wọ́n jẹ́ kán gé o ìwọ tírú ẹ̀ bá ń ṣe pé alájà Kudirat omi alájù ẹlòmíràn wà àìsàn ni kéèyàn máa rìn kiri bí orí tí wọ́n sẹ́yìn. bí orí tán sangi kó mọ̀ níbi tí ń lọ àárẹ̀ kan ni <laughs> ẹlòmíín jí lè ní kò tẹ̀wọ́ bí tó lọ́kàn rìn kiri ni ẹ̀wò wọ́n ti tọwọ́ bọ̀ nínú ara ni. alájà ẹlòmíín tún rè bẹ́ẹ̀gbọ́n rẹ̀ ọ̀bá tí sẹ́ndì owó sí kò lè jẹun wọ́n sẹ́ndì àbọ̀dá ah, ah, mi ẹ bá mi sẹ́ndì aṣọ ó tọ́jọ́ méje wọ́n tún gbóúnjẹ wọn láti ìlú òkè fún. kò lọ́wọ́ ara rẹ̀ nu ìwọ tó ń gbọ́ mi tó lọ́wọ́ ara rẹ̀ o ò lè fúnra ẹ dẹ́wùwọ̀ o ò lè fúnra ẹ dábàtàrà àfi tó bá rà á sí ẹlẹ́sẹ̀ àá àbí tí wọ́n bá tó gùn gbogbo nǹkan tí wọ́n ṣe mú láì tó ṣàgùn ni. bẹ́ẹ̀ ni ìwọ tí wẹ́lẹ̀ bá sọ ọwọ́ ara rẹ ló ní hmm. ọwọ́ ara rẹ ló ní yẹn. àìsàn ń bẹ lára rẹ̀ ogun gidi. ọba àwọn ogun gidi ni. kábíyèsí elédùnmarè. ẹ̀wọ̀n tí wẹ́lẹ̀ bá ṣe tètè súnmọ́ alájà Kudirat omi alájù. ẹlòmíràn wà níjọ́ tó ti dé ìlú òyìnbó sẹ́ kò gbádùn ẹlòmíràn náà wà ní Nàìjíríà yìí níjọ́ tí wọ́n ti bí sáyé kò nira rẹ̀ kò sí àlàáfíà lára rẹ̀ kò síbi tí kì í complain wọ́n tí wẹ́lẹ̀ bá ṣe pé alájà Kudirat omi alájù aláìjà kúndé àti ọmọ alájú ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yín mo fẹ́ kẹ́ ẹ wọṣẹ́ fún àwọn èèyàn bíi méje lónìí. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. six oh eight oh. oh eight oh. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. alájà bá aláti dára àgbẹ̀ bá ń gbóhùn sókè dáadáa. zero eight. zero eight zero. zero eight zero zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó alájà tó wàá fẹ́ kẹ́ bá wọn ṣiṣẹ́ ránṣẹ́ báwo ni ṣé ó ṣe kàn wọ́n mà. ìjọba ti ṣayédèrò. tòótọ́. wọ́n ń sẹ́ǹdì iṣẹ́ ìwọ tí irú nǹkan bá ń ṣe gbogbo tá a sọ yìí tó bá ń yọ lẹ́nu pé alájà Kudirat Omialaju á sẹ́ǹdì adẹ́kẹ̀ẹ́ lára. yọ̀ọ́ kàn ẹ́ lára. yọ̀ọ́ kàn ẹ́ lára gbogbo tí bá ń si ọ́ àyè wà láti sẹ́ǹdì ẹ̀ sí yín gbogbo ibi tẹ́ bá wà yóò di ọ̀dọ̀ yín. yóò dọ̀nà ibo gẹ́lẹ́ fi kalẹ̀ sí mà. mo wà ní ìlú Ìlọrin. ìlú Ìlọrin. bẹ́ẹ̀ ni ní odò ẹ̀fọ́. ibo lodò ẹ̀fọ́ wà mà. ẹ odò ẹ̀fọ́ wà ní ìlú Ìlọrin ní Kwara State. Hmm. ibẹ̀ ni mo fi ṣe ìkalẹ̀ ibẹ̀ ni mo fi ṣe ibùgbé ìwọ tó bá fẹ́ gbá mi mo wà ní odò ẹ̀fọ́ ní ìlú Ìlọrin ní Kwara State tó o bá ti dé Ìlọrin gbogbo ibikíbi tó o bá dé ní Ìlọrin gangan lólú ìlú Kwara ọní ọ̀hún béèrè ọ̀dọ̀ alájà Kúdírátù omi alájù hmm. bóyá fàgàràjì ló gbà wọlé ni ẹ̀yin tẹ̀ ń tẹ̀kì tí bọ̀ ẹ̀yin tẹ̀ ń ti gbogbo bóyá bìíní lọ tí ń bọ̀ ní gbogbo ilẹ̀ haúsá lọ tí ń bọ̀ ní ibi tó bá ti dé ní gáràjì tó bá dé pé nọ́mbà mi alájà Kúdírátù omi alájù hmm. ẹ̀yin tẹ̀ ń bọ̀ látẹ̀kọ́ tẹ́ bá ti dórí ìta general ẹ béèrè alájà Kúdírátù omi alájù alájà kẹ tó máa ṣàpèjọ ẹni káwọn èèyàn wá ṣiṣẹ́ ètò yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lénìí níbi tẹ́ bá ti ṣíà rẹ̀ bẹ́ẹ̀ náà láti dágbà wọn. káwọn yẹn jàǹfààní rẹ̀. ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ káwọn náà jàǹfààní ẹ̀ ẹ má jẹ́ ká sa ohun rẹ̀ ẹ jẹ́ ká ṣíà rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn náà jàǹfààní ètò yìí ẹni tí nǹkan bá ń ṣe ẹ jẹ́ kóun náà gbọ́ ètò yìí kóun náà jàǹfààní ẹ̀ tó bá ń jàǹfààní ẹ̀ kò ní ṣépè fún ìwọ tó ń gbọ́ látọ̀dọ̀ rẹ̀ hmm. ìwọ náà ó sì tún gba ládàá lọ́dọ̀ Ọlọ́run ìwọ náà ó sì tún gba ládàá ó tún gba ládàá ó sì tún gba ìdúpẹ́ ó sì tún gboríyìn ẹ̀yin tẹ́ ẹ bá ń wo ètò yìí báyìí kíákíá bá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣíà rẹ̀. ìyẹn mẹ́rin tó bá ṣíà rẹ̀ jù. gbogbo ẹ̀yin mẹ́rin tẹ́ ẹ bá ṣíà rẹ̀ jù mo ti sọ fún yín pé màá ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín. ẹ sì bá wọn bọrí wọn. àti orí tó bá ìtorí ẹ orí ẹ bá jẹ mórí bíbọ àbọrí fún lọ́fẹ̀ẹ́. Hmm. ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi lénìí ó ṣe pàtàkì fún yín o gbogbo ibi tó bá wà lónìí béèrè lọ́wọ́ orí ẹ àkúnlẹ̀yàn lẹ́bọ ìṣẹ̀dá ẹ ni kó kọ́kọ́ béèrè pé orí mi kí ni nǹkan tí màá ṣe tọ́nà mi ó fi rojú ẹ̀dá mi kí ni nǹkan tí màá ṣe tí màá fi yọ nínú ìṣòro yìí orí mi kí ni nǹkan tí màá dáwọ́lé tí mo ò fi ní lójútu ayé mi tó ń dùn yìí ìwọ ìwọ tó wà nílé ẹ̀hún kan tó dáa ó ń fàdúà nǹkan tó kù díẹ̀ káàtó ó ń fẹ́ àdúà ìwọ tí ilé ẹ̀ ń dùn tó lánirin béèrè kí ló ṣe tí ìdílé yìí ò ní dàrú hmm. torí pé bó ṣe ń dùn yẹn ọ̀gá wà lẹ́kùnlé ẹ̀ o ẹni wà lókè tí ọ̀fẹ́ jábọ́ owó ló ń lù fún ẹ o. Eh, eh kó bó ṣe wó tí gbogbo òní ṣe náà ń lù fún ẹ o ṣùgbọ́n tó bá ti gbá sọ̀rọ̀ ara rẹ tó o ti tètè fọ̀rọ̀ ara ẹ lọ ìgbà tí wọ́n bá fi dé wọ́n ti bá ẹ níbi tó dáa wọ́n rí i pé àwọn òrí kankan ṣe mọ́ ìdílé ìwọ tó ń gbọ́ mi lé ní ìdílé yín ní dàrú hmm. ọ̀dẹ̀dẹ̀ yín ní dàrú o hmm. látòní lọ ẹ̀yin ọkùnrin ni obìnrin ni tẹ́ bá ń gbọ́ mi lénìí ẹ máa ṣíà rẹ̀ ẹ máa ṣíà rẹ̀ ẹ máa láìkì ẹ̀ bẹ́ bá ṣe ń ṣíà rẹ̀ sí tẹ́ láìkì ẹ̀ sí bẹ́ẹ̀ náà lògo yín náà ó mọ̀ búyọ sí. alájà yìí tún béèrè ẹ mọ̀ mi tẹ́lẹ̀ pé èmi bá wọn èrà tí ọ̀lọ́mọ nú alájà kúdírà tí ọmọ alájù ṣé ẹ lè woṣẹ́ fún èèyàn méje lónìí tí ò sì ní jọra wọn ṣé ẹrù ọba yín mà. orí òòjọ́ orí orí táyé bó ṣe jẹ́jọ́ kan náà bí wọn kò papọ̀ mọ́ ti kẹ́hìndé. a ju nọ́mbà síta ma o. ẹ ju nọ́mbà síta mi ò sá. omi alájù yẹn mọ́ mi ẹni bí nǹkan bá le le le tán. omi yẹn la fi ń ṣèwòsàn fáráyé ẹni gómìnà èèyàn mẹ́rin lẹ ti fi wẹrí fún tó di gómìnà ẹ má sọ pínlẹ̀ tí wọ́n wà o pẹ̀lú àṣẹ ọlọ́run ṣé ẹ rí omi gidi ṣé ẹ rí èmi tẹ́ ń wò gbogbo ilé tẹ́ ń gbọ́ mi lónìí kí n sọ díẹ̀ fún yín níbi ọ̀rọ̀ mi mi ò ṣàdédé jẹ́ omi alájù wọ́n bí mi nípa omi mo ti pasẹ̀ omi wá sáyé hmm. mo tún wá dé sínú ilé ogbin ẹ tó wá ń ṣiṣẹ́ omi mo tún wá fi omi ṣèwòsàn fún aráyé ah. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lẹ́nìí ṣé ọ̀rọ̀ mi tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ẹ wá rántí pé ọ̀rọ̀ omi ò ṣe é yọ dànù nínú ayé ẹ̀dá kódà àwọn ẹlẹ́sìn wa tí wọ́n bá ṣe tí wọ́n bá kírun wọ́n béèrè omi omi wọ́n fi ṣàlùwà láà kírísítẹ́nì wọ́n bá ṣe wọ́n béèrè omi wọ́n béèrè omi ǹjẹ́ tí ọmọ tuntun tó bá dáyé lóòjọ́ kí ni wọ́n kọ́kọ́ béèrè bẹ́ẹ̀ yẹn bá dé hospital omi náà wọ́n lò ọmọ tuntun tó dáyé lóòjọ́ kí ni wọ́n kọ́kọ́ béèrè fún omi omi ǹjẹ́ tí ènìyàn bá wá dàgbà tó bá wá tàbí ìgbàkigbà tó bá di pé ara kò síbẹ̀ ṣe lè lo ara yóò fẹ́ sinmi yóò sì mọ̀ fẹ́ pé ah, ẹ jẹ́ kí n tún rìn níwàá mi tẹ́ ẹ bá kọ́kọ́ lọ tí nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ ní ilé ìwòsàn kí ni wọ́n kọ̀ọ̀kan ní wọ́n fún omi bẹ́ẹ̀ yẹn bá kú náà nǹkan tó bá wá tún wá sípò padà tẹ̀ tẹ́ẹ̀dọ̀ bíi tágbà ń lọ. wọ́n ní ẹwẹ́ nínú ẹ̀kẹ́ o tún béèrè omi. alájà ìkórìíta ẹ̀rọ ìkórìíta tá a dé yẹ ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yìí mà ẹ má sọ tán. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. ìdí omi alájù tí mò ń jẹ́ nìyẹn o omi ni mo fi ń ṣèwòsàn fọmọ aráyé gbogbo nǹkan tán bá tú tó bá ló le gbogbo nǹkan tẹ́ ẹ bá dì tí ẹ bá rí dì gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá rí ṣe tá a bá ti gbèdé e bi omi toró mi la bùwẹ̀ omi la bù mu ẹnìkan kì í bómi sọ̀ká ọlọ́run tó dá ayé gan ó lòún gbé kalẹ̀ lórí iṣan omi hmm. ọlọ́run tó dá ayé ó gbé kalẹ̀ lórí iṣan omi tẹ́ ẹ bá gbé ilẹ̀ jù ní ìsìn bóyá sọ́kàwé ẹni pé tàn bá sọ́ra wọn ajá lu omi omi ni orí omi jẹ́ láwa yìí òjò tó ń rọ̀ gan inú ilẹ̀ ló ti ń wá má jẹ́ ká tàn yín àmọ̀ sọ̀yẹn lọ́jọ́ iwájú. ẹja hmm. ẹja ṣe ká ṣe ṣọ̀bù. torí wọ́n tún bí mi nípa omi tẹ́ bá béèrè mi dáadáa wọ́n sọ fún yín pé bẹ́ẹ̀ ni torí pé kí ni bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ alájà bẹ́ẹ̀ ṣe ń ṣàkíyèsí mà nígbà náà kò dúró títí títí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ omi sì ń jáde lára yín kò jáde lára èmi o ẹ rí i pé kábíyèsí lẹ́nu mọ́. kódà tí wọ́n bá pè mí sí prógráàmù pé omi alájù ló fẹ́ sọ̀rọ̀ báyìí omi àdẹ̀mọ òjò adé bẹ̀rẹ̀. ẹ má jojú ọ̀rọ̀ lónìí o òjò adé bẹ̀rẹ̀. alájà ẹ má ah. jojú ọ̀rọ̀ lónìí o kódà ìkórìtà tá a dé yìí a ṣí ojú òpó lẹ̀ nọ́mbà tọwọlé iṣẹ́ wa lélẹ́yìn ó yàtọ̀ sí nọ́mbà àlìájà Kudrat Omialaju. It's 09020 nine zero twenty seventeen nineteen it's nine 20 eight zero 99. nine zero twenty seventeen nineteen ninety nine nine zero twenty seventeen ẹ dárúkọ yín orúkọ ìyá yín alájọ òwòṣẹ fún yín lọ́fẹ̀ẹ́ ìyẹn méje zero nine zero twenty seventeen nineteen ninety nine zero nine zero twenty seventeen nineteen ninety nine zero nine zero twenty seventeen nineteen ninety nine òun nẹ́bà tẹ́ fi dá sórí ètò ní live and direct tí aláàjì òfin wọṣẹ́ fún yín ẹ fi mọ̀ pé òótọ́ ni aláàjà Kudirat ni aláàjì tó aláàjà bísí láì. sọ̀rọ̀ kí lórúkọ yín o. látàlẹ́ ògùn máa ń sinmi o. nà. látàlẹ́ kò ta látàlẹ́ kò ta ni o. orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. kàfáyà ibi dáníàtù. kàfáyàtù ọmọ kí ni. dáníàtù ọmọ eh, kàfáyàtù ọmọ dáníàtù. ọmọ sáliàtù. ẹ dáníàtù. dáníàtù. ẹ dúró ẹ má kọ́ ọ̀tí ẹ o pẹ́ lè gbá bàjẹ́ yìí o. ẹ dúró ẹ dúró ẹ má kọ́ ọ̀tí ẹ o mo ti ń dá yín lóhùn o wọ́n wò ó alájọ wò ó náà wọ́n ọlọ́run bá sọ fún wọn ni. ẹ pẹ̀lẹ́ o ṣé à ń gbọ́ mi wọ́n ní oore kan wà tí ó ń wọlé bọ̀ bóyá sì ti gbá mú wọ́n ní ká ẹ má fìbínú dànù ṣé à ń gbọ́ mi wọ́n ní oore kan bọ̀ tó ń wọlé bọ̀ wá bá yín wọ́n ní ká ẹ má fìbínú dànù wọ́n ní ká ẹ má fìbínú dànù ṣé ẹ kí n bínú hmm. ìyá mi wọ́n ní ṣé ẹ kí n bínú báyìí ṣé ẹ kí n bínú ẹ ah, eh, oore kan ti wá bọ̀ báyìí bó ní bínú ṣe ní ìdánù oore ọ̀gán ti wà tòsí yín ẹwọ ẹwọ ẹ lọ ra iyọ̀ ẹ lọ ra iyọ̀ kẹ́ fi ṣe sàárà. alájà ẹni tí wọ́n pe nọ́mbà yín padà lẹ́yìn ètò ẹ pe nọ́mbà mi ṣe ẹ pe nọ́mbà mi lẹ́yìn ètò oore gidi ẹ̀yin na ti se processing rẹ̀ ó ti fẹ́ wọlé ṣe é ti gbọ́ àbí ẹ̀ processing àbí o processing kan bì kan. ẹ̀ ló kí lẹ wí. ẹja tún dá lómi lóhùn. mo ní àbẹ́ process oore kan bì kan. ẹja tún gbà pẹ́ lómi wọ́n pe alájà padà lẹ́yìn ètò zero nine zero abi zero nine zero okay alaja. hello ta ló ń sọ̀rọ̀ o. hello. ẹ ti wọlé o ẹ sọ̀rọ̀ kí lorúkọ. àwọn àwọn òun. kí lorúkọ orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín ẹ̀dá. wọ́n ní ẹgbóhùn sókè. ẹ gbé kẹfí kalẹ̀ padà. ẹ àwọn àwọn oògùn kankan ọjà wọn jẹ́ wọ́n jókòó kalẹ̀ ńbẹ̀ ẹja gba náà gbà pé lómi orí ọ̀fẹ́ wọn rí gbà. ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé ẹ sọ̀rọ̀. alájẹjá gbà pé mi àwọn eléyìí ò. ẹ kú ojúmọ́ o ẹ kàárọ̀ o orúkọ yín àti orúkọ mọ̀mọ́ yín. kàfáyá ìtìmọ́. kàfáyá ìtìmọ́. bẹ́ẹ̀ ni mà. kàfáyá ọmọ ìkímọ́. bẹ́ẹ̀ ni ìkímọ́ ọmọ kàfáyá. ìkímọ́ ọmọ kàfáyá. ìkímọ́ ọmọ kàfáyá. ẹ sá dúró báyẹn o wọ́n dá yín lóhùn. ìkímọ́ ọmọ kàfáyá. wọ́n ti gbọ́ ẹ ní sùúrù wọ́n fẹ́ dá yín lóhùn náà ni mọ́ kí ló dé wọ́n lẹ̀ mọ́ bínú. Hmm. bẹ́ẹ̀ ni mà. Ah, ìbínú yìí pọ̀ ẹ gbóná púpọ̀ ẹ̀yin gan mọ̀ pé ẹ gbóná. Ah. Ah, àṣẹ wà lára yín hmm. tẹ bá sọ̀rọ̀ síyàn só máa ń ṣiṣẹ́ àbí kì í ṣiṣẹ́. ó máa ń ṣiṣẹ́ àbí. àṣẹ wà lára yín ẹ ti fàṣẹ ṣayé àwọn èèyàn kọ̀ọ̀kan láṣẹ náà hmm. ẹ ti ń bínú jù ẹ ti gbóná jù ṣe bá bí amọ nìyí ẹ lọ ní sùúrù ẹ lọ ní sùúrù ẹ lọ ní sùúrù kẹ́ lè ráyè yín lò kí ni ẹ ti pọ̀ jù tàṣẹtàṣẹ lẹ wáyé ẹ mọrú ọmọ tẹ́ ń ṣe ẹ pè mí lórí ètò kí ṣàlàyé eré ènìyàn tẹ́ ń ṣe fún yín. kọ́ pè yín lẹ́yìn ètò. ṣe ti gbọ́ ẹ pè mí lẹ́yìn ètò mm. kẹ́ dárúkọ yín orúkọ mi lómi alájù ẹ eh, eh, wọ́n pè ẹ mọ nọ́mbà mi ẹ pè sí nọ́mbà mi iṣẹ́ ti gbọ́. wọ́n pe nọ́mbà wọn lẹ́yìn ètò eh, alájà alájà ẹ bá mi gbọ́wọ́ lé kinní yẹn ká gbà pẹ̀lú mi ẹ pè nọ́mbà yín. alájà ẹ pè nọ́mbà yín kí wọ́n bá lè. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. ẹ̀ẹ́dẹ́ nìyẹn lóhùn. ta ló ń pè láti bo ẹ kú ojúmọ́ o. orúkọ yín àti orúkọ ọmọ yín. ẹ sọ̀rọ̀ sókè. àṣìṣe ọmọ kí ni. àṣìṣe àbá kìí mú ọmọ sàláwà ok ó wà pẹ̀lú yẹn mọ́ ti kọ́ o. ẹ pẹ̀lẹ́ o gbogbo àwọn kankan wà tó ń bọ́ọ̀gì má dìyín tẹ̀lé sùn torí ẹ̀ tẹ́ ń rò tẹ́ lè sùn ẹ múra kó mọ àárẹ̀ yín kó mọ jẹ́ pé mọ lògùn kẹ́ tó sùn o. ẹ ẹ ti ń lògùn kẹ́ tó sùn. ẹ̀hẹ́ so ó ti kíní yẹn ti ń di àárẹ̀ sí yín lára. Hmm, tí darí àárẹ̀ àánú. ṣe ti gbọ́ mi kẹ́ ẹ mọ̀ mọ̀ sàárẹ̀ o ẹ wò ẹ tọ́jú ara yín kẹ́ ẹ ṣàìsàn inú àbí bo ní dùn yín. alájà kí wọ́n pè é padà lẹ́yìn ètò. ẹ múra torí àárẹ̀ la rí yìí o wọ́n ní kẹ́ ẹ múra kẹ́ mọ́ bá a ṣàìsàn ṣe ti gbọ́ ẹ ní ṣàìsàn ẹ pè mí lẹ́yìn ètò n tẹ́ ẹ̀sẹ̀ máa sọ fún mi ṣe gbọ́. ẹ bá mi gbọ́wọ́ lẹ pé nọ́mbà yín kí wọ́n bá a lè mọ̀. nọ́mbà tẹ́ pè mí alájà kúdúrà tó mi alájù sí hmm. o ní zero eight zero. zero eight zero. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. ẹ bá mi dẹ́nu yẹn lóhùn mọ́ hello ta ló ń sọ̀rọ̀ láti bo orúkọ yín àtorúkọ mọ̀mọ́ yín. hello yétúndé. orúkọ yín. yétúndé ọmọ kẹ́hìndé. yétúndé ọmọ. kẹ́hìndé. ọmọ ọmọ kẹ́hìndé. kẹ́hìndé sì lọ̀gá wa ń bí náà. ẹ dúró yétúndé ọmọ kẹ́hìndé ẹ ní sùúrù o ìyá ṣe ń gbọ́ mi ìyá Yétúndé yìí a ò múra torí àkóbá àwọn kan ń wo ète kan bọ̀ wá bẹ́ẹ̀ sẹ́sẹ̀ rẹ báyìí kan mọ̀ bá kó báyìí ṣe ń gbọ́ ẹ sọ́ra fọ́rẹ̀ẹ́ kẹ mọ̀ mọ̀ bá kó bá yín o mi ìmọ̀ ibi tọ́rọ̀ yẹn ti fẹ́ wá ṣùgbọ́n ká ẹ múra ẹ̀ nírógun àkóbá o ṣe ti gbọ́ ẹ̀ ló ó pè yín padà lẹ́yìn ètò alájẹjú nọ́mbà yín ẹ yọ̀ǹda nọ́mbà yín fún gbogbo nọ́mbà mi ni zero eight zero zero eight zero six two six two six two six two four seven four seven four nine. ẹ kú ojúmọ́ o ta ló ń sọ̀rọ̀ láti bo. orúkọ láti èkó ni o. orúkọ yín o. orúkọ sáyidì ọmọ sílífà. sáyidì ọmọ sílífà. wọ́n wà pẹ̀lú yín wọ́n bá yín wò ni. ọ̀pọ̀lọpọ̀ àdúrà yín ó gbà o ẹ rí oore jẹ láti ọ̀dọ̀ bóyá ọ̀rẹ́ yín ni láti Ìbàdàn ọmọ ìlú wo ni yín ọmọ ìlú wo ni yín Kwara ni yín ẹ rí oore jẹ kan jẹ lọ́nà Ìbàdàn ṣé Kwara náà lẹ wà lẹ́kọ̀ọ́. ẹ̀ẹ́rì oore kan jẹ lọ́nà ìbàdàn ṣe ti gbọ́ hmm. so ti yé látọ̀dọ̀ obìnrin ni obìnrin ni ó ṣe yín lóore yẹn ṣe ti gbọ́ ẹ pè mí lẹ́yìn ètò kan mọ̀ yẹ fún yín. kọ́ba àlè yá kíákíá alájà ṣé wọ́n pè é padà lẹ́yìn ètò ni. ẹ pè mí lẹ́yìn ètò kan mọ̀ yẹ kóbìnrin mọ̀ tó wá yẹ fún yín. ṣe ti gbọ́ ẹ̀wọ̀n ni wọ́n pè é. ẹ gbọ́ ní síta pé. ẹ pa ilé ẹ pa. alájà kúndúrà àti omi alájò ẹ yọ̀ǹda nọ́mbà yìí fún gbogbo ọmọ nàìjíríà. nọ́mbà mi ni zero eight zero. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè yín alájà ṣé gbogbo àwọn tó ń pè yín náà lẹ́ẹ̀dá lóhùn. pẹ̀lú ògùn ọlọ́run tá a bá parí ètò tán níbí kán pè mí gbogbo wọn ni màá dá lóhùn. ohun yín náà wọn sì gbọ́. pẹ̀lú ohun mi náà lẹ́gbọ́ wọn nífẹ̀ẹ́ lomi ìsẹ́mi èmi náà lẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá wo whatsapp èmi náà lẹ́ẹ̀rí bẹ́ẹ̀ èmi náà white ẹlòmíì iṣẹ́ rẹ̀ sì lè máa jọ ọmọ ìwé ó lè máa jọ mégbò. kó jẹ́ kó mi ni kábíyèsí elédùnmá ẹ bá mi ẹ bá mi yọ̀ǹda nọ́mbà yẹn alájà kúndúrà tó yẹn lágbo. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine ẹ bá mi yọ ọdẹ lẹ́ẹ̀kẹsẹ̀ alájà zero eight zero zero eight zero six two six two six two six two four seven four seven four nine four nine alájà ẹ bá mi sọ bí tí ẹ fi kalẹ̀ sí ẹ wàá bá mi dágbére fún gbogbo ọmọ nàìjíríà. èmi alájà kudirat tí mo jẹ́ alága àtolúdarí iléeṣẹ́ omi alájú international herbal center tí mo wà ní ìlú ìlọrin odò ẹ̀fọ́ ni mo fi ṣe ibùgbé nọ́mbà mi ni zero eight zero six two six two four seven four nine. lọ́ní fún àǹfààní àwọn èèyàn wa tí ń lo Instagram àti YouTube pé gbogbo wọn wọ́n wà fún wa wọ́n wà pẹ̀lú wa lórí Facebook ní live and direct lónìí hmm. ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo àwọn èèyàn tó dúró tì wá látàárọ̀ pé lágbára lọ́wọ́ Elédùmarè à ní gbọ́bi sẹ́nìkọ̀ọ̀kan títí ọjọ́ mẹ́jọ iléeṣẹ́ tó ń gbé wa sí afẹ́fẹ́ náà lágbára lọ́wọ́ Elédùmarè wọ́n ní òkè òkè lẹ́múru sí ẹ̀ ní wálẹ̀ o lágbára lọ́wọ́ Elédùmarè ẹ bá mi ṣàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà lápapọ̀ ẹ wàá yọ̀ǹda nẹ́mbà yín lẹ́yìn ẹ̀ ẹ̀yin ọmọ nàìjíríà lápapọ̀ nílé lóko tẹ́ ẹ wà lẹ́yìn odi àti ibikíbi tẹ́ bá wà àti ọmọ ibòmíì náà àti gbogbo etí tó gbọ́ mi lénìí pátápátá àtẹni tó wò mí àtẹ̀yin tẹ́ wà ní youtube tẹ́ wà ní instagram tẹ́ wà ní gbogbo ibi àtẹ̀yin tẹ́ ń gbé wa jáde aṣàdúà fún yín lénìí ẹ gbogbo ibi iléeṣẹ́ yín pátápátá kò ní jóná àmín àmín àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè òkè òkè báyìí lẹ múru sí òkè òkè lẹ́mọ̀ lọ òkè òkè lẹ́mọ̀ lọ gbogbo ibi tá a bá wá dé ẹ̀mọ̀ gba yìí ni ọmọ ará yóò mọ̀ fo rere gbé yìí fínú iṣẹ́ wọ́n mọ̀ fohun rere gbé yìí fínú ẹ̀ wọ́n lójú báyìí ní gba yìí lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gba yìí lọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní gba yìí lára òkú òkú ẹkùn iyì ní àyè ẹkùn iyì ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí àti gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò gbogbo yín pátápátá oore ńlá láwọn fi gbé yìí. àṣẹ Èdùmàrè. ẹ ẹ ní tí ẹ ní tẹ ní bẹlẹ tẹ. àṣẹ Èdùmàrè. ẹ ní kò báwo jíjó yìí. àṣẹ Èdùmàrè. iléeṣẹ́ yín ò ní dàrú. àṣẹ Èdùmàrè. iléeṣẹ́ yín ò ní bàjẹ́. àṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ bàjẹ́ ò ní wọlé tọ̀ ní. àṣẹ Èdùmàrè. ẹ ní ṣìṣe o. àṣẹ Èdùmàrè. ẹ ní dáràn ìjọba o. àṣẹ Èdùmàrè. ẹ ní kúlẹ̀ rojọ́ wájú ìjọba. ẹ tí ò borúkọ yín jẹ́ bá mi yọ̀ǹda nọ́mbà yìí kí wọ́n bá lè jà fún mi. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. dédé àkókò yìí náà lẹ́ẹ̀tún pàdé wa lọ́jọ́ mẹ́jọ. Hmm. ó